أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه وسلم على طفوله أترى لكم في أتدفون النبي محمد وسلم أترى إكي ألم أتدي ألم فون وبما أفعل مسلمين tí ọlọ́run ti ní kí wọ́n lọ kọ́lọ́n kó bá foríjì wọn àwọn tí wọ́n ti kú ní àwọn àfáà wa àwọn òbí ọkọ́lọ́n kó bá foríjì wọn àwọn tí wọ́n bẹ láàyè bá wa lẹ́yìn nínú àwọn ìjòkó tí a síra tẹ́tẹ́ بالعالم والمتعلم في يفاوى الحافظ ابن جماعة الكناني الشافعي رحمه الله تعالى بتي أكاديمي طالب العلم دروسه أو إقاطي بقول إنك ló sì gbọ́dọ̀ mójútó kéwú sí kí làwọn ìwà tá a fẹ́ rí lára ẹni tí ń kéwú nípa kéwú tí ń ké àti ta mẹ́rin fún wa nínú àwọn àwọn ẹ̀kọ́ tí àfáà rí kà tí wọ́n pè ní mẹ́tàlá àfáà ní ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀karùn-ún tàbágbàgbé nu tí ọkọ ni wípé ẹbí dáwó gbèsè ẹ̀kọ́ ọmọ kéwu gidi tó fẹ́ máa ń tí ń ké àwọn sẹ́yà kéékèèké ní ọ̀pọ̀pọ̀ gbé síwájú tí ó kó lè falẹ̀ nínú gbogbo ọmọ tí ó bá wù kó máa àti ó ṣe tóra kéékèèké wọ́n fi ń gbé àfárá nìkan ṣùgbọ́n ohun èèyàn fi ń bẹ̀rù ọmọ akéwì ni wípé ẹ̀hùn tọ́kọ̀lá ilẹ̀ àbáṣe ìlmọ̀bẹ̀sọ̀tọ̀ ìgbà náà ló tó mọ wá gbà wọn síra láńlá tó mọ pọ̀ láńlá ó ti ka àjùrò níyanu náhàwù oyè dáadáa àhán ó wá lè gbà wọn síra láńlá mi lè gbà wọn síra tó kún ó lè máa fẹ́ gun òkè àlùfíà mamalik lẹ́yìn ìgbà náà lọ bẹ́ẹ̀ ni wọ́n ti parí bẹ̀rẹ̀ kò níyànjú mọ̀sálà olùhadith wọ́n lè máa wá kalẹ̀kùn àlùfíà tó alhadith fi ṣe ó pé àti àlùfíà lọ́wọ́ ọmọ tó gidi ní òní kálámù lọ́wọ́ ìwà mú kálámù lọ́wọ́ ohun tí ó máa fi kálámù sọ ní tààlíkù máa yẹ mọ́rùn-ún bí gbólóhùn tààlíkù mú ìdàwọn àfáà náà oníkọ́ ma kí ó mú gègé kó ma fi sàmì fítírà dáńpẹ̀ níta àlékún nù tó bá ti padà wájẹ́ pé àwọn tó wá sàmì sí wọn bá wá pọ̀ wá lè wá lè kó ọjọ́ kó ló fẹ́ tẹ̀ntírà ń pè ní àtà àlékọ̀ sónú tí wọn kó tó máa ṣe pẹ̀lú gègé rẹ̀ ni wípé àwọn tírà ńláńlá ti ń kà níwájú àfáwọn تعليق ما يمر به أو يسمعه من الفوائد النفيسة وعلون الوانفان انتبارين به يمدي ملك والمسائل الدقيقة àwọn masala tí kìí dùn ún mà tó pàdé nù àwọn tíra ni ó máa dé mọ́lẹ̀ والفروع الغريبة àbáwọn àwọn kéwú tí ó fẹ́ tí yàrá torí àwọn al-furuq kò yí wọ́n ní ó dé kalẹ̀ wọ́n lọ́ máa kéwú gidi لا يستقل بفائدة يسمعها kò ní fojú kékeré wo àǹfààní bó bá ti lè pàdé rẹ̀ kò ní rí àǹfààní kan ṣúgà ẹlẹ́yìn kéré ni. gbogbo ẹ̀yìn máa dè mọ́lẹ̀ àwọn ẹ̀tà àwọn òbí kọ ẹ̀dà tí yan gbogbo ipò hà gbogbo kọ́ ẹ̀dà tó ọmọ kéwú bá ń ka kéwú pàdé kò náà gbogbo ẹ̀yìn máa tọ́jú yẹ kó tọ́jú ẹ̀sùn orí ni àbí kó tọ́jú ẹ̀sùn yóò bẹ́ẹ̀ dìrò ha ọ̀ṣẹ́bùdì ha sórí. Kò ní علم عالي او اوس اوس او راسول فما كو جت يا كل كان يبدا لا تغدر ما ما يكون دجي اتوبي ما جوتو لتكن همته في طلب العلم عالية يكي أقول لك هدى فاتوات يسيسي مفاسي يسيسي مفاسي ní máa tẹ̀sẹ̀ sí àti tó kérò tọ́ta ẹ̀nàmìnà àǹfààní lọ́kọ̀ lágbára àti orí lónìí má dáadó lọ́la àwọn ìṣẹ̀bọ́nù wò lámà rí fún àná máa ní àìmọ́ wọn rí pẹ̀lú ògbọ́lọ̀ yẹn pé kí ni ọmọ ti bẹ́ àfẹ́rí àǹfààní ìjẹni tí ó máa dìlé ìláhùn ìmú àǹfààní ẹ̀dọ̀lá ó lè má tó tí ó láyé ni ó lò sí dáadáa wọ̀nà sí dáàfin àsìkò tó dáfáfá tó lè ṣe tó pọ̀ ni ó lè pàzámànà àṣeyásì ọmọkẹ́ ògidì Gbogbo ònìmọ̀ tí yìí tí ìmọ̀ dáadáa yìí ní ṣe máa wàṣàrọ̀ ṣàṣàbáàbì àárọ̀ ìjọ́dọ̀ rẹ̀ máwùú ṣiṣẹ́ ẹbú mọ́tò lọ fẹ́ jàfà gbọ́dọ̀ fàfikò àárọ̀ ìjọ́dọ̀ rẹ̀ ń fi wá bó ní jàfà yóò ṣe wúlò wọn nà bá àtẹ̀kọ̀ fúnni Muhammad sallallahu alayhi wa sallam ọ̀pọ̀lọpọ̀ ọba fún ṣìdíkù àgbàlagbà àgbàlagbà ló fi kéwòn ọ̀sàábí tààlẹ̀mú sí kíbárí sí nìhẹ́m nígbà tí àgbàlagbà ti dé ni wọ́n fi kéwú tó ń ti kéwú náà rọrùn fún wọn dárágbà ẹ̀ ọ́ kátó wá lásìkò ọmọdé báyìí wọ́n ni ẹ fàsìkò náà fàlá sẹ̀bílà ilẹ̀ tẹ̀fàkù ọ̀nà ibi tí ó má torí ẹ̀ àfáà ní ká gbìyànjú inú tí ọmọ tí ó gbọdọ̀ tó wá jìnà sí wàlìyá ṣìdárò mìnàlọ́rì yìí náà sàbúbì àìní kàmáàlì ọmọlẹ́kẹ́wò ìríra rẹ̀ wọ́n ní agbọ́dọ̀ jìnà sí kíyàn máa ríra náà annahu qad istaghna torí pé wọn ní bùkátà sẹ́nì kẹta kó ń tún kéwú lọ́dọ̀ rẹ̀ má kọ́dà kọ́ di ogun tíyàn máa ń dì láyé àwọn ètò ayé ni wọ́n lé káwọn èèyàn máa rò bí ipá wọn ti jẹ́ nǹkan pọ̀ gbọ́ sí ọlọ́jà ní ọkẹ́ òun lọ ti mọ́ kí ó ká ọgbà ọ̀gá kángbà nú ipò ayé lórí péyàn mọ̀ nǹkankan èyí ń lásán àlùkọ́ọ́bù ní sílẹ̀ àṣẹyà lásán ni akànjòkó sọ ni ẹni tí ó jẹ́ yìí fún tọ̀ ni kó rí i pé ní bá ti wá tẹ́ tí ìmọ̀kẹ́wò rẹ̀ bá ti wá débi pé ó ti mọ ní tí ó fẹ́ kọ́ dáadáa wọ́n ni wọ́n ìlànà kẹ́mùlẹ̀ àhàlì ìyá tìhú tí kéwú tó ń tàn mọ́tíwá mọ́tíwá máa dáadáa wọ́n zọ́hàrọ̀ sọ́gí látìhú tá àfáàyí olùmọ́ni ẹni yóò máa lóòtọ́ wọ́n márùn-ún alẹ́ àkìsàbí kútùbì lìfàní bó dé náà rùlú mẹ́jọ kó ti ọ̀gá gbogbo àwọn tí ànáwò ọ̀pọ̀lọpọ̀ tí àdíjọ ti kà á lọ́pọ̀lọpọ̀ bó jẹ́ fíkì òní ó ti ka ilé ó ka ilé òkè tó ń tọ̀ bá ti jẹ́ pé ó kéwú kéwú kéwú wà mọ́rùn àlẹ́ àkìsàbí kútùbí ó wá ka ọ̀pọ̀lọpọ̀ àwọn ṣòro wà tó ha tó yẹ kó òun ló gbajúmọ̀ ti kà ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ bá ó kà láka ẹ̀wọ̀n rí tí wàmùrọ́jà àtàn ọ dị láka ìwọ náà ka tiẹ̀ kẹ́mi náà ka tèmi wàmùtọ́lá dọ́ta ń ké ẹ̀kọ́ olùmọ̀ ní olùmọ̀ gbọ́dọ̀ ní ṣe pé ní ọmọ akọsíra etí yẹn bá táwọn àbáná ò bá kọsíra ní àwọn ẹlẹ́yìí ká inú iṣẹ́ tó lùmọ̀ tó gbọ́dọ̀ mójútó ní iṣẹ́ kó máa kọsíra pẹ̀lú mẹ́jẹ̀mú ìgbà tẹ́yà nígbà tí ò tó ní oṣù kan ọ̀la ìgbà tí ó tó kọ tẹ́yà a ti kà sáájú tẹ́yà tó fẹ́ kọ́ ìmọ̀ tó fẹ́ kọ́ tẹ́yà nípa rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tẹ́yà tí wọ́n kọ lórí ìmọ̀ràn tó ní kí ó kà ó sì gbọ́ pọ̀lọpọ̀ rẹ̀ yé tẹ́yà tó ń bẹ nú ọ̀rẹ́ tí yẹn máa fi ń lé kìí àdúrà gidi ọmọ tó gidi òní máa fẹ́ káfà máa fi hálùkọ̀ bẹ òun kò ìṣesí ọmọ tó wù gidi ni pé kò ní fi álòkò àfa rẹ̀ lẹ̀ fi tẹ̀dírís nígbà tábà bá ń kọ́ àwọn akẹgbẹ́ rẹ̀ lẹ́kọ̀ọ́ wọ́n ti kọ́rọ̀ ọ̀tọ̀ ní tẹ̀dírís ọ̀tọ̀ ní ìṣẹ̀lẹ̀ níbi ìmọ̀ tá a fẹ́ ni pẹ̀ntí kí ó tó bá ó ní lọ gbọ́n tó fẹ́ há lẹ́nu àfa náà bí ó wọ́n ní yálà àfẹ́ ń ṣe ìkọ́nilẹ́kọ̀ọ́ kálámù lọ́wọ́ tó mú mákà lọ́wọ́ tí ń kọ́ ọmọ kéwú lọ́wọ́ ni àbí tẹ̀ ń gbé kéwú sí àwọn ọmọ kéwú lẹ́nu ní ọmọ kéwú gidi àní wọ́ọ̀sì bẹ́ẹ̀ni wọ́n tẹ̀lé káàkiri ọtún níbi àti kọ̀nẹ́tì máa máa bèrè àwọn tún ó àfáà gidi kọ́mọ má gun ọmọ kéwú láfáà gidi fẹ́yìn náà máa hùwà níbo mẹ́ta ara tí kò tó àlẹ́ ìka mi nìhàn ṣe àṣùmọ̀ tí gbogbo ti ń bẹ lára pé dáadáa ní bẹ́ẹ̀ wọ́n máa retí ìgbà wo ni dáadáa yóò tún dé wájú rẹ̀ wọ́n ti tẹ́hìdú alámú wa bá bá ti xèdè mọ́tì mọ́tẹ́wò gidi ó gbìyànjú kó má fi ìgbà kan fi èsè bọ̀ sí àfàlẹ́ wọ́n ni mọ̀sàrọ̀ àti ẹgbẹ́ ìwọ máa sáré pé àwọn tí yìí bá sábà fi májúsù àfàlẹ́ ẹ̀kùn tó ní ìtàyàrá yẹn àti àfàdé parí dáńsù ẹjẹ́ àjòkólẹ̀ ẹjẹ́ tuntun ta kéwájú àfà kátọ̀ pépé ìmọ̀ tọ́kéwó lẹ́yìn tá àfà bá ti kó ní májúsù tá wọ́n ní sí yìí nínú ìfàwá èdè wọ́n gbọ̀ wá bẹ́tẹ̀ wọ̀lùkọ̀ wá èdè ọ̀gẹ́ nìkan àǹfààní tó pọ̀ mbẹ́mbẹ́ فإن في المذاكرة نفعا عظيما kí èèyàn máa tọ́kẹ́wò lẹ́yìn tá a fẹ́ bá fi wálẹ̀ tán ọlọ́nfààní ń bẹ́ẹ̀ bẹ̀ tó pọ̀ ìgbélé nǹkan ìṣesí àwọn ènìyàn náà ni. وينبغي المذاكرة في ذلك عند القيام من مجلسه wọ́n ní táfà bá ti kúrò ní jòkó ó tọ́ka àwọn ọmọlé kí ó ṣe lọ́rọ̀ ọjà kí wọ́n tọ́kẹ́ wú kọ́ bẹ̀rẹ̀ tẹ̀fẹ́ ló kí àbúrà nìyàn ká tó kúrò ní òun kí làákà ètò ọmọ wa sí káàkiri bẹ́ẹ̀kà ni àsìkò alẹ́ àsìkò ìsìn àsìkò yẹ kátírà ni àsìkò yẹn bẹ́ẹ̀ ni wọ́n máa lẹ́yìn tẹ́ máa wọ́sà. ibi ọ̀hún bóbìnrin sọ̀rọ̀ látọ̀júwe gba orí nǹkan náà àwọn nǹkan tó gbajúmọ̀ láwùjọ àwọn ìfòrú àsìkò dáadáa tòrò fi kọ́ kéwù pé àsìkò orú oúnjẹ làwọn ọmọ kéwù ní sùn tí máa wá sí mọ̀rọ̀ ọjà láàrin ara wọn wọ́n ní àfáwọn àlùkọ̀ èyí tó dáa jù nínú ètò a láàrin àwọn akẹgbẹ́ òní kí ó dáa ń tọ̀ na Bẹ́ẹ̀ni pé wọ́n kẹ́rin jẹ̀mọ̀ àtúnyìn sọ́lá, ya àwọn ẹni àná àwọn sọ́lá. Níta gbọ́ dára ní ìmọ̀ yìí sí, tí wọ́n rẹ̀ ṣe mọ̀rọ̀ jẹ́ àmùzákárọ̀. pé yẹ̀bì tẹ̀lé òun ẹ̀ṣà. ìgbà míì ń bẹ farubama lam yaqumu hatta yasma'u adhana as-subh wọ́n lè bẹ́nu àwọn àríkìrò ẹ̀ṣá ìta tẹ́lẹ̀ mùzákàrọ̀ wọ́n máa tọ́ wọ́n máa tọ́ wọn ní ìgbé mùzákàrọ̀ àfi ìgbàjẹ́ máa gbọ́ Allahu akbar tó ẹwà dúró awáṣe wọ́n tẹ kẹkẹtìláyà awáṣe fún oṣù kan tó àbáṣe wáyé lógún awáṣe díẹ̀ náà ìtọ́ ti tọkọ̀ wá ní ọ̀tọ̀ àdísì ni ọ̀tọ̀ fi kí wọ́n kọ́ wá jẹ́ pé àṣà wá mọ́ lára kọ́ wá fojú kọ́ wá foṣù kẹ́kọ́ wá fi èyí rí ìwúgbò ló ti padà wá wà. wọ́n ní àsìkò àsìkò àlùbáríkà ni tó lọ tẹ́sí máa sùn fọwọ́ kí wọ́n ní àkí ń gbé ìmọ̀ sẹ́lọ̀n jù sílẹ̀ àkùbọ̀rọ̀ níbi ẹnìyàn ẹnìyàn nọ́ọ̀rọ̀ wọn nọ́ọ̀rọ̀ lọ́ọ̀hìn láyé mọ̀dálì àṣọ ọmọ kí wọ́n tó gbọ́dọ̀ jìnnà sí jù ní ìwà ẹ̀ṣẹ̀ ìwà ẹ̀ṣẹ̀ máa ń kú làákàyè máa ń kú ọpọlọ ọpọlọ àtẹ̀tọ̀ ọ̀sùn wọn náà ọlọ́fẹ́ fẹ́ ọmọ ẹ̀yàn lè fẹ́ pàtó fẹ́ mẹ́rin tán tó fẹ́ lé ọmọ fún lé wa tó fẹ́ mi mà nígbà tí ọba ti wúlò fúnra rẹ̀ àsìkò tó wá àsìkò kékèké òun àsìkò tó wá fi wúlò fúnra rẹ̀ ni àwọn obìnrin bùn bá òun fi gbọ́n nígbà tí ọba ti wá dàgbà tó wá wúlò ó ti ráhùn mi tó dájú ọ̀dà lọ. so lọ gbọ́ wà nípò pé kọ́ pìpì ẹ̀ ọ̀la rẹ̀ dáadáa táwọn èèyàn tó ń torí ẹ̀ fi tí ara rẹ̀ lónìí wọn ọ̀rọ̀ káàkiri. ní bá mo máa kéwú dáadáa bá máa mọ̀ dáadáa tó mo máa kéwú ó kó àwọn ọmọ kéwú àná يبتدئون في المذاكرة من العشق فربما لم يقوموا حتى يسمعوا أذان الصفوف ọmọ tí ń tọ́gbọ́ ọmọ tún ké ọjọ́ àfà inú ẹ̀kọ́ ta tó kọ́ lónìí tára fi parí ìjòkóbó ilẹ̀ tó fi ń dà wọ́n yìí ó ní ẹ̀kọ́ bó lọ fi fẹ́ wá sí ìjòkó nìṣẹ́ ọmọ ilẹ̀ kí ni ti wọlé ń sìnkú sára sáfà wọ́n ní ìlẹ̀ ẹ̀ṣẹ́dọ̀ ọ̀rọ̀ madrid ṣe tó o bá fẹ́ lọ sí ìjòkó dárúsù àfáà ti bẹ̀rẹ̀ dárúsù ọ̀rọ̀ wa pẹ́dẹ́ tí ń jẹ́wà tí ò dá lọ́sọ ni àbúdá ìwà tí ò dá ni tí o bá ti wá jẹ́ pé ó máa ń ṣẹlẹ̀ sí ẹlẹ́kọ̀ọ́ kan ọlọ́run lè forí jìn tí wọ́n ní pé ìwà tí wá bá a sọ̀rọ̀ pé láta five to class àwa dé láyé filẹ̀ ìkẹ̀yìn ti gbé lásán bọ́ wá dé ìjòkó ọ̀tọ̀ ní sálámà àdásà ولو سلامة الشيخ بزيادة أفا السلام عليكم صعب ولا بيت وفا قل ده لكم تحية العشرة لكم يطافى عليكم يكيفى báwọn ẹni àti lọ́sẹ̀ lè ọ̀ní ka sálámà tó ń sáfì gbogbogbò ọ̀ní ka kún pé àfáà náà mọ̀ ṣùgbọ́n ní kọ́ sọ̀ sí kan بزيارة مانا تحية وإكرام أطمع جافاتي دوا فات موقعي يا ولد الذي يقول لك يا فا على ما ظهر أمامه وكما من الجنين من بجان إليه يقول فكما هو so en lo en toma con bien no no lo yo como hace uno lo haga bien una dama lo hago le a poco que bubu suma mana o aquí àwọn àfáà wá lọ́wọ́ méjì lórí ilé àmì ní tọba dé hálùkọ́ pẹ́ká fà yẹn fi ń ṣe dárúsù lọ́wọ́ wọn ni ẹ̀dákẹ́ kókí wọn ni kọ́ assalamu alaikum kàfà wọn ni kò mẹ́ta àwọn alaikum salam wọn ni dìkan fáwọn àjòkólẹ̀ níta àwọn yóò náà jùlọ assalamu alaikum. Súnmọ́ àfọ́tún wa dá sálámù ilé nǹkan nínú ẹ̀kọ́ nìyẹn. أنا مسافة لا يتخطى رقاب الحاجل أسكبان ذلك من عينو من عينو من رجل عينو كيف يبقى من وجه وفيده ثم تقول على ضبي وانا What distracts your attention helpful? All your faith in that and so far is so. And your mother, it was about to fail you, pushing your joy. Your faith will tell you táwọn bá ti lọ bá ànábì táwọn fẹ́ lọ gbà kéwò bí táwọn bá dé ibi tí ìjòkó bá gbé àwọn adé làwọn òjòkó sí so ìyẹn tẹ àwọn tí ń bẹ ní hálùkọ̀ mọ́lẹ̀ nítorí kí àwọn lè bọ́ sí kíni wájú. inú ẹ̀kọ́ tá a gbọ́dọ̀ kọ́ wala yuqimu ahadan min majlisi. sínú ọ̀la pèjúwe wọ́n sì pẹ́ dé májèlésù ọwọ́ ẹ̀ka wọn jí ní ọdíde eléyìí sínú sùlá nítorí ọba ti dé òun náà nìkan ọ̀nà ìjòkó sí má gba sí àdínẹ́lẹ́lẹ́ ní bí àwọn júnior òṣèlú súnà àwọn yóò zara ṣe mú ọkọ̀ ṣùgbọ́n àdúkọ̀ màmá lọ. àwọn ẹ̀kọ́ tí àfa àtọkọ wà níbí nípa ẹ̀kọ́ bó o láṣe jòkó sí hálọ́kọ̀ wọn ni ẹ̀yẹ̀tọ̀ agbábá máa ṣáàbìrì ọ̀ọ́lù ẹ̀kọ́ pẹ̀lú àwọn tẹ́ẹ̀jọ́ ẹsẹ̀ ìjọba ajá níjòkó hálùkọ́ ọ̀kẹ́ màmá yẹn lójú níjòkó hálùkọ́ gbélé nǹkan àbáàlẹ̀ pálí ìmọ̀ ẹ̀yìn pálí tẹ́lẹ̀ kẹ́ bá ti ṣe ọ́ ní kọ́wọ́nà tí ọ́ fi pé sákèésí ní ọ̀lẹ́ẹ̀kẹ́kẹ́ lẹ́m fi àṣìná ìdá sọ̀rọ̀ lásìkò tí wọ́n ṣe ọ́ oníjúmọ̀ bẹ́ẹ̀ náà ní epo tí wọ́n máa ń bẹ hálùkọ̀ lọ́wọ́ fúnra kẹ́nìkan ṣiṣẹ́ gẹ́gẹ́ sí ẹgbẹ́ akẹgbẹ́ rẹ ní àbúrò àkàtì òdàfà àfà وإن أساء بعض الطلبة أدبا على غيره لم ينهر غير فعله kí wọ́n kọ̀ rẹ̀ sí kí ni wọ́n lọ fẹ́ kọ̀ rẹ̀ tí ó lè fẹ́ gbà ẹ bàbá jà mo ní kò tí ó fún àfá àtọwọ̀ tí ó fún àfá ní ojú kó ní ìbọn náà lẹ́nu àyè àfikà àlàbá ní ọ̀rẹ́ tẹ̀ fún mi àbáfà ayọ̀ ń dẹ pé ẹnì kọ̀ rẹ̀ tẹ̀ ara yín àìláṣẹ́ bí nìyàn sí ha ṣùgbọ́n ẹ̀wà gbọ́dọ̀ yìí وإن أساء أحد أدبه ولا الشيخ ليه كان تعالى سنة تنتم بس إبا سيئة لوني نوتن لا tó tí wọ́n ṣe lọ́lànà àwọn àmì lórí àwọ́tọ̀. kò tọ́kọ́ ma kí ó máa wo aláìlẹ́kọ̀ọ́ tí ń sáyẹ̀ lẹ́kọ̀ọ́ sáàsáà ẹ̀yàn àwọn ìyàwó rí wá sí àdájọ́sọ́lá wọ́n wá ń ṣépè sára mọ́sàlẹ́dì sáàmà àríkà wọ́n lọ́mọ àbàdé ìjọba yọ àìṣà wá bẹ̀ẹ̀bẹ̀ ìgbìnà lọ́wọ́n tí wọ́n ṣe tó wá básìkò àìfẹ́ dàwọn lọ́wọ́ so àríkò mùsùlùmù àlànà ẹ̀yìn náà kù ẹ̀tí ó bá yẹn tó yẹ pè náà sọ́sà àbúfà náà àsàmù àlẹ́kà ọkù tí mo pa ọkù. báwo ìtúpọ̀ yìí náà báyìí náà ti ọkù ipò tí àmì ìwà ìròyìn ipò àfà àyàfọ́ ó ọmọkéwù. Ah. dá wọn lóhùn pẹ̀lú ìwà mútu tọjá ìrànlẹ́ fún ànábì wa kọ̀ọ̀rẹ́ ti yàrá àjàká ah, ọmọ má sọ̀rọ̀ ẹ̀ fún wọn. yọ̀ọ́ yẹn náà fẹ́ ẹ̀gbọ́n tí wọ́n sọ fún yẹn mo gbọ́ sí wọn náà gbọ́ bí mo ṣe dá wọn lónìí. ẹ̀rọ mọ́mọ́ wọ́n ní àárí kọ́nù àdíṣù wọ̀rọ̀dùhù ẹgbẹ́ ìlẹ́nu sọ́run wọ̀lẹ̀ ń tẹ sọ́run ní ṣe yíyẹ ṣe bí dẹ́gbà ẹ lè dìfẹ́ǹdì àfààyàn láyé ṣé wọ́n sáàbù sísí the covid imkan bẹ́ẹ̀ bá ṣe lágbára náà wà fá alẹ́ hàkìrì ní ẹ̀tọ́ tó náà ní lórí lórí èyí tí ò dá ní kẹ́ sọ àfààyàn dẹgbẹ́ èmi kọ́ wo fámílì àfààbáyìí ní àfààmì ẹ máa wá búra yín àbẹ́ máa jà nítorí pé wọ́n ń bá àfààyàn jà láì ní mọ sáfààyàn ló jà àbí àfààyàn ní ó jẹ́ ẹ̀bí sí nǹkan náà sọ o. ìgbà àwọn kí ni àwọn àfárà eléyìí ṣe ṣe sí ẹ̀sìn ọlọ́wọ́ balẹ̀kẹ́ ọláwo nǹkan ń pẹ́lẹ́ ní àná àrọ́tù lè já ìlíyà àwọn ìjà ẹlẹ́yàmẹ̀yà àná ìjà burúkú ni ntọ́mọ mi ò lè sọ tí bàbá rẹ̀ ìwà ń sọ tí bàbá oníbàbá nú àwọn ẹni ọlọ́run fíìmù àlàfo òun ò bá ní any justification ó lè pàdé àgbákòrò lọ mọ́tò ikú bí àfáàrí àtàfà àtẹ́ńjà tí àfáàrí àbátàfà àtẹ́bánjà fáwọn méjèèjì ilẹ̀ àfá àfá àfá má lọ sọ ẹ̀gbá wa kò sí ẹ̀yìn àfá àti ẹ̀kẹ́ ah, àmọ́lẹ́kẹ́ òun òyìn kọ́ ìgbà ní ìbẹ́ ni a lè tó àgbéǹsì àfáyà tó bá pé àfáyà ń kọ́ o ó gbọ́ àgbéǹsì clear cut ẹ̀rí ẹ̀sìn ọlọ́ọ̀ gbàmẹ́sì ń bẹ èèyàn sì lè tò sẹ́yìn àfáàyàn tí yóò máa sọpọ́tì ẹ̀ nígbà tó bá hàn fihàn sáà bí tá a fa àwọn wà lẹ́kọ́ wo àwọn náà wà níbi òdodo tọ́lọ̀ yìí ń bá ń sọ lẹ́ẹ̀kọ́kọ́ lé ìta ń sọ níbí ni pé àlọ́ máa kéwu tó sì wà wù tó bọ̀ sáàfà ní ìjòkó wọn ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ èèyàn máa lè kí olùkí ẹ̀ máa wòran ẹ pawọ́pọ̀ bá wí tẹ́ńtọ́n sí ò dáa wọ̀lẹ́ ń sọ́ọ́bù ní ṣẹ́yìn kẹ́ẹ̀sì gbèjà àfá bìkọ́rí ìlẹ́kẹ́ lábẹ́ tí ò ní takò fẹ́ lọ́wọ́ balẹ̀ tíọ́lá wẹ̀fá alẹ́ àti yìí ní ìbámu sí ìntàbà ní ní orí ìrẹ̀tọ̀ eléyìí kọ́ làwọn èèyàn ṣe o àwọn èèyàn kọ́ wọ́n òsì ni o wà láyé ahadun min al-jama'ati ahadan fi hadithihi wọ́n ní tẹ́nìkẹ́ bá ń sọ̀rọ̀ níjòkó àfá tí ń yẹ ọ̀rọ̀ àìlẹ́kọ̀ọ́ ní sọ nígbà tí àfáà ń fi gáàsù lọ́wọ́ mọ́tò wá jọ̀nà ń tẹ̀mọ́ kò nínú sí eléyìí ọ̀tọ̀ àti ká tu ní pé táfà bá ń sọ̀rọ̀ lọ́wọ́ má máa sọ ọdún sí sọ wọ́n bá àwọn alẹ́pẹ́ àwọn alẹ́pẹ́ mi bẹ́ àfi ó máa ti wá àti ó máa wá ó máa wá dápa àwọn bà lónà ló máa wá fi àdásì sí kó lè bá pé èmi náà máa tẹ̀ ń sọ wọn ní kò pé sí náà pa àwọn ẹni àná àfáà nìkan ni máa ń sọ̀rọ̀ ní hálíkọ̀ọ́ àtàkì aṣọ wà àti dìgbà ẹ̀fẹ̀ àbúkọ̀ máa kọ́ máa kọ̀ mẹ́ǹtì eléyìí òṣèlú tí wọ́n láwọn sàdúmọ́ sí wọ́n lẹ́mẹ́lẹ́ sọ́lá wọ́n ni láì ṣáríkù ọ̀hẹ̀dán sí àdìsí ẹnìkan ò ní jẹ́ ni ṣéèkù nígbà tí ṣéèkù bá ń sọ ẹfẹ́ lẹ́kọ́ sókè kan ẹgbẹ́ ní tìǹà tẹ́ sọ ohun fún ẹ̀yẹ sọ tìǹà ní kọ́lá bá dùn ṣọ̀kàmá atọ́kànnà àwọn àwọn orílẹ̀-àká ìwé pé mílíọ̀nù àdàbí àmì ẹ̀kọ́ ni أن يشارك الرجل في حديثه أن يشارك الرجل, يشارك الرجل في حديثه تيها بقى الصرع أودك قالك يا ما تخطي قال وإن كان علامة منه قال قص قضية في إتنصامه ما تجلق wọ́n máa sọ jù kí kó pa níbi kó wá sọ tiẹ̀ náà wọ́n kọ́ tiẹ̀ kódà wọ́n ní àfáwọn àkọsí ìrìn àdọ̀gáàdì wàhímọ̀lá wọ́n náà kọrin lábẹ́ báàbù yìí pé wala tusharik fil hadithi ahlahu wa in arafta sar'ahu wa aslahu pé ahlahu àwọn onímọ̀ tábà ń sọ̀mọ̀ lọ́wọ́ wala tusharik fil hadithi ahlahu má gbọ́rọ̀ lẹ́nu wọn má kọ́ tí wọn lọ́wọ́ wa in arafta sar'ahu wa aslahu kọ́dà kó ti fún bẹ̀dọ́ rẹ̀ jẹ́ ká parí tí wọ́n tán ẹ̀sìn àti bàbá ilé ní wọ́n jẹ́ àfà fún wọn. fàyínà alìmà ìfẹ́rẹ̀ ṣẹ́yìkì dàrí àyàfi ká àfà bá jẹ́ pé inú àfà náà máa ń dùn kọ́ ọmọdá sí ń bẹ́ẹ̀ náà bàbá mi wọ́n ní fẹ́rú àwọn ọmọ akéwù kan pé àwọn ọmọ tí ẹ wá máa pé àfáà ní ó níbi kọ́ ọ̀dá sí abẹ́ntọ́ ń bá sọ̀rọ̀ kò sí kò ní rí agbó níbi kí ìwọ́n náà sọ tiẹ̀ fẹ̀lẹ̀ bá ẹ̀ṣá bèbè wọ́n ní kò sí ẹgbẹ́ bí nẹ́tíwọ̀pù tí ó dàgbù ọlọ́run ẹgbẹ́ àdúgbò ní ìbí lónìí pẹ̀lú ògbọ́nà mẹ́ta tó kù ní àwọn ẹ̀kọ́ èyí ọmọ tó gbọ́dọ̀ ní nígbà tí ó bá fẹ́ mójútó òun là á kà ní ìjòkó tó ń bọ̀ wá kátó wá ka ẹ̀kọ́ tó ma kí ó gbọ́dọ̀ ní pẹ̀lú tíra so òun lẹ̀kọ́ gbẹ̀yìn ní tíra yìí so inṣáàlá àdúgbò báyìí lónìí àbẹ̀lẹ̀ ọ̀pọ̀lọ̀ kí ó ṣe àǹfààní fún akọ̀dọ̀ tí a gbọ́ subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu